owó ti tẹ̀ wọ́n o ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ondo ti fi gbòòrò òfin gbé àwọn afurasí adigunjalè tí wọ́n ń fi oògùn abẹnugọ̀ńgọ̀ kun àwọn ènìyàn lóorun jà wọ́n lólè fipá bá àwọn obìnrin lò pọ̀ èhè ibo la tún já sí yìí o èèmọ̀ wọ̀lú o irú kí lèyí irú oògùn abẹnugọ̀ńgọ̀ aláfẹ́fẹ́ wo lèyí láriwo tí àwọn ènìyàn ń pa láwọn àgbègbè kan nípìnlẹ̀ ondo pẹ̀lú bí ọwọ́ ikọ̀ àjọ àmọ̀tẹ́kùn ṣe tẹ àwọn akúnilóorun-jalè jíniléróko kan nípìnlẹ̀ ondo níṣẹ́ làwọn adigunjalè ọ̀hún máa ń fi oorun kun àwọn ènìyàn nípìnlẹ̀ ondo tí wọ́n á sì fi jà wọ́n lólè kó wọn lówó kó wọn lẹ́rù bá àwọn obìnrin wọn lò pọ̀ láì sí ẹni tí ó tají nínú wọn níṣe ni ikọ̀ àmọ̀tẹ́kùn ti ṣáájú fi gbòòrò òfin gbé àwọn afurasí adigunjalè náà tí wọ́n máa ń fi afẹ́fẹ́ kun àwọn èèyàn lóorun kí wọ́n tóó jalè nípínlẹ̀ Ondo àwọn afurasí ọ̀hún ni ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ondo akọgun adẹ́túnjì adeleye fi ojú wọn léde pé wọ́n wà lára àwọn afurasí méjìlélọ́gbọ̀n tí wọ́n fi gbòòrò òfin gbé fún onírúurú ẹ̀sùn tó fi mọ́ ìgbìyànjú láti jínigbé ìfipábánilòpọ̀ ìgbìyànjú láti gbẹ̀mí èèyàn ríra ẹrù olè àti ìwà ọ̀daràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adẹ́túnjì ṣe lálàyé pé àwọn afurasí náà ni wọ́n máa ń rápálá wọ àyíká àwọn tí wọ́n fẹ́ẹ́ jà lólè tí wọn yóò sì fẹ́ afẹ́fẹ́ tó ń kun èèyàn lóorun náà sínú ilé wọn láti ojú fèrèsé ó wí pé lẹ́yìn tí wọ́n bá fẹ́ afẹ́fẹ́ ọ̀hún náà sínú ilé tí wọ́n ti fẹ́ẹ́ jalè wọ́n á lọ́ọ́ fara pamọ́ síbì kan tí àwọn ará ilé náà yóò ti sùn fọnfọn lẹ́yìn èyí ni wọn yóò fo fèrèsé wọlé tí wọn yóò sì kó gbogbo ẹrù tí wọ́n bá fẹ́ nínú ilé náà ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn náà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé lákòókò tí wọ́n bá ń ṣe iṣẹ́ láabi wọn ọ̀hún lọ́wọ́ kò sí ẹnikẹ́ni tí yóò tají nínú ilé náà nítorí iṣẹ́ tí afẹ́fẹ́ náà ti ṣe lágọ̀ọ́ ara wọn léyìí tí yóò mú kí wọ́n sùn àsùnpiyè fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. ó ní nígbà mìíràn wọ́n á bá àwọn obìnrin tó bá wà nínú ilé náà lò papọ̀ wọ́n á bá wọn lájọṣepọ̀ tó sì di ìgbà tí wọ́n bá tají kí wọ́n tó mọ ohun tó ṣe wọ́n. nígbà mìíràn tí afẹ́fẹ́ burúkú náà bá pọ̀jù nínú ilé tí wọ́n fẹ́ sí àwọn mìíràn kò ní jí fún ọ̀pọ̀ wákàtí àbí ọ̀pọ̀ ọjọ́ adẹ́túnjì ní ọ̀pọ̀ olùgbé ìlú àkúrẹ́ làwọn adigunjalè ti ń lo irú afẹ́fẹ́ yìí láti jà lólè pàápàá jùlọ àwọn tí wọ́n mọ fẹ́ǹsì yí ilé wọn ká tí kò ní sẹ́ni tó mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé náà Bákan náà ni ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn wí pé wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn márùn-ún kan tí wọ́n jí àwọn ọ̀dọ́mọbìnrin mẹ́ta kó nílùú Àkúrẹ́ pẹ̀lú ìbọn lágbègbè post office àmọ́ tí àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn tọ ipasẹ̀ẹ wọn dé ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti rí wọn mú tí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé náà á dúpẹ́ o adẹ́túnjì ẹni tí ó tún jẹ́ olùgbaninímọ̀ràn pàtàkì fún gómìnà akérèdọ́lù fi dá àwọn ènìyàn olùgbé ìpínlẹ̀ ondo lójú pé gbogbo ipá ni àwọn yóò sà pẹ̀lú àtìlẹ́yìn àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù nípìnlẹ̀ náà láti rí i pé àwọn olùgbé ibẹ̀ ṣe ọdún kérésì àti ọdún tuntun nínú ìfọ̀kànbalẹ̀ láìsí ìdíwọ́ látọ̀dọ̀ àwọn agbénú-òkùnkùn ṣiṣẹ́ láabi. Ó jẹ́jìí àbò náà fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo lásìkò tó ń fojú àwọn ọ̀daràn náà fún àwọn ènìyàn tí ó sì ń dáhùn ọ̀kan-ò-jọ̀kan àwọn ìbéèrè tí àwọn oníròyìn ń béèrè lọ́wọ́ rẹ̀. Àfi kí Ọlọ́run dáàbò rẹ̀ bò wá kó gbà wá lọ́wọ́ àwọn bóńlékojú àlọ́ kó lóun ó kígbe náà kí olè ẹ̀mí olè ara ó má ṣe jà wá èyí ni ìròyìn ìgbéyẹ̀wò wa fún ti àkókò yìí ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa drive tv láti tún máa gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ subscribe sí youtube channel wa